الفهم وأكرمنا بنور العلم وافتح علينا معرفة العلم وحسن أخلاقنا بالحلم وسهل لنا من أبواب فضلك وانشر علينا من خزائن رحمتك يا أرحم الراحمين اللهم إنا استودعناك ما علمتنا فاردده إلينا عند حاجاتنا إليه ولا تنسناه يا رب العالمين وارزقنا اللهم بلاغة النبي وفصاحة إفز المرسلين وسرعة إلهام الملائكة المقربين وقل رب زدني علما وفهما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما قال رب اشرح لي صدري ويسر لي امري وحلل عقدة من لساني يفقه قولي آمين واجعل لي وزيرا من أهلي هارون أخي أشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا ولقد أوتيت سؤلك يا موسى الله الله ربنا ربنا الله الله ربنا ربنا الله الله ربنا الله الله حسبنا الله الله ربنا Allah Allah ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا ومن قومه بغير تعبه والعنى بالوعظ صار هاديا ومهديا إلا قصيرا ناقصا بقدرة الله المجيد بنا تاج الهدى ما دام حيا في الدنا ولن يصير مقيدا أطال الله بقاءه ما دام كان على الثرى حسبي الله نعم له على طريق يهدى الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا يا ربي فاحفظ تاجنا من البلاء الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهديه الله فلا مضل له وما يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وسلم ونصلي ونسلم على اشرف المرسلين وعلى اله وصحابه اجمعين وبه نستعين ادعو alhamdulillah àdúgbò fún ọlọ́run alhamdulillah alhamdulillah rabbil alamin alhamdulillah rabbil alamin ọba tí ó ń ṣe tí ń ṣe ìbáwa ọba yìí náà ni a dúpẹ́ fún ọ ọba tó yẹ pé ọba ṣèyíwò ló pera ẹ̀ kò sẹ́ni tí ó bi léèrè pẹ̀lú àmọ́ dáadáa ni wọ́n ṣe fáwa ọlọ́run a dúpẹ́ fún ọ àbẹ̀wò ọlọ́run bàdìgbẹ́lá mọ́dàwọ́ dáadáa náà dúró fún wa. àmín gbogbo tí ń pa aláyà bá ní sọ di ìfọ̀kànbalẹ̀. amina. gbogbo tí ń bà wá nú jẹ́ bá ní sọ di ìdùnnú. àmín. wọlá tóbi ọlọ́run wọlá kún fẹ́ yakun. àmín. la hawla wala quwwata illa billah. àmín. Ah, ní àná àyà ọgọ́rùn kan àti mẹ́fà la bẹ̀rẹ̀ sí tú lánàá àwọn fẹ́ máa sọ ọ̀rọ̀ àwọn àlùfáà lórí àwọn àyà náà kọlọ́mùtà fún wa sọ kó sì yàgbọ́ yé kó wájú sàǹfààní fún wa àyà àkọ́kọ́ náà tọ́jẹ́ wa ó sì sí ní ọ̀sọ́ báyìí pé. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا شهادة بينكم إذا أدرى أحدكم الموت حين الوصية اثنان ذوى عدل منكم أما afáàní áàzì ilẹ̀ ayá láàkísàn ayá ìnítàn lórí ìtàn kan ló bá dé ọ̀rọ̀ kan ló ṣẹlẹ̀ tọ́lọ́ fi máyà yìí wá. sáfàrà rọ̀jùlẹ̀ kàfìrán máa rọ̀jùlẹ̀ mùsùlùmí arákùnrin arákùnrin méjì kan tí wọ́n jẹ́ káfìrí àwọn ni wọ́n ṣèrìn àjò pẹ̀lú arákùnrin kan tó jẹ́ mùsùlùmí. Suma adọ̀rọ̀tíwú àlìwọ̀fà nìkú bá dé bá mùsùlùmí lójú ọ̀nà wa muslim kò sí mùsùlùmí kankan pẹ̀lú ẹ̀ tán lè jọ tó lè sọ̀rọ̀ fún fa'asi adahuma ala wasiyati'i ló bá fi àwọn méjèèjì tí wọ́n jọ rìnrìn àjò tó ló bá fi wọ́n jẹ́rìí lórí wàsíyà rẹ̀. fàálì tókìbàlì sàádàtò àdáyìn rajulaini àwùlà tókìbàlì ìbéèrè àkọ́kọ́ ni pé nígbà pé káàfin náà méjèèjì ń jẹ́rìí àwọn méjèèjì ṣé wọ́n lè gbà á àbí wọn ò ní gbà á. tó àwọn afa ní ntá sọ̀rọ̀ yìí alihakum fi abi haya wali masala masalatun darura ìdájọ́ lórí aya yìí nígbàtí masiala ìjẹ masiala dọrura masiala bi tí ọ̀rọ̀ bá ká ni mọ́ ni masiala dandan ni látara pé ẹ̀sìn islam jẹ́ ẹ̀sìn tó dáa ẹ̀sìn tó pé ẹ̀rí ó yọ dọrura lẹ̀ fún wa ayé ó lè ká wa mọ́ tí a bá torí pé nǹkan ká wa mọ́ la fi ṣe nǹkan kankan tó kù díẹ̀ káàtó tí a gbọ́dọ̀ fojú lẹ̀ ṣe ọlọ́run sì yáa fi wá lórí ẹ̀ ọba aláàánú lọ́lọ́ yìí. lè anáwòlẹ̀ ayíjáde mùsùlùmí mùsùlùmí ò sí mbẹ̀ àti pé fáyìí zàlámù yóò jáde mùsùlùmí ìtọ́rọ̀nà ila kubuli sa'adat li káfìrì tí a bá ti rí mùsùlùmí níbi ọ̀rọ̀ kan káfìrì ni yóò jẹ́rìí mbẹ́ àgbà àgbà ìdínà táyà ẹ fi sọ̀kalẹ̀ ní òfin kéèyàn máa ṣe Islam pẹ̀lú àìmọ̀kan àwọn Yorùbá ní àìmọ̀ kan odò kan lùgbẹ́ lónìí tá a wà lọ́wọ́lọ́wọ́ yìí tá a bá dé ọsibítù mẹ́ta tí dókítà ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí jẹ́ ogójì tipátipá láfìrí mùsùlùmí dókítà márùn ogójì yìí kéńté ní ọ̀pọ̀ mbẹ́ sẹ́sìmọ̀ yìí pé nítorí wọ́n jù fẹ́ dà náà lẹ̀mí wa yìí so àti pé kò burú a lè jẹ́ kí dókítà káfìrí kó tọ́jú mùsùlùmí kọlọ́mọ́fà rẹ̀ ṣe wá. ìyẹn ló fà á tí àwọn kan tí wọ́n kàn sẹ́sìn láìsí mọ̀ tí wọ́n fi jẹ́ kíyàwó wọn lọ síbítù mọ́ wọ́n tó gbé àwọn káfìrí ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ hànra yín lè mọ̀ báyìí wọ́n bá sọ wọn lóòrùn lóòrùn ni ìtàyín sìn ayé ànábì ló ti ṣẹlẹ̀ bíbẹ̀ ẹ̀kọ́ aya ò ní dé tí bá sẹ́yà ànábì ọlọ́run sì máa ń mọ̀ ni ló jẹ́ pé àwọn tí òun ọba rìn nù káyà lè bá a dé nítorí rẹ̀ káwa tá à ń bọ̀ lẹ́yìn kálímọ́rì nǹkan sí a lè gbéṣẹ́ fún káfíìrì a lè gbéṣẹ́ fún kiriyó a lè gbà wọ́n síṣẹ́ gbogbo ohun tí a ń lò lónìí ní ìsìn ní nǹkan àwọn amáyégbádùn bí ọkọ̀ ní plane ní ìtàfíṣọ̀ yìí gangan sẹ́wọ́n tí wọ́n jẹ́ ni wọ́n ṣe lọ́fà táwọn káríká sáfi kọ́ pé àwọn ò ní lo àwọn ò ní lo máìkì tó pé ọ̀tá àwọn ló ṣe ọwọ́ àti jẹ̀bi nítorí sọ yìí ti jẹ̀bi ẹ̀wù tó wọ̀ sọ́run ìta ló mú ọyọ lọ rán awọ ni awọ kíjì ìgbà náà dá lóhun ṣé bàbá rẹ̀ lóhun awọ ni kọ́ wà lọ oní ó sin ẹran fún rẹ̀ tí ó wà á pa kọ́mbà tó jẹ́ran yẹ̀wúdí ìmagidi tó dùn kó ná. ọlọ́run mọ́sẹ́ rẹ̀ sí ọbọ̀ ọ̀jọ̀gbọ́n lọ́lọ́run àwọn dáàkì wákàtí márùn-ún táàjì lóru ṣe bá dà jàmá sáà láti máa rorí lórí pé áfìrin méjì kóra wọn kó lè bá àmọ́ tán ná àwọn òde láàyè yẹn mọ́ àwọn lọ́lọ́run àwọn tí àwọn tí ọ̀rọ̀ ẹ̀sìn fún yẹn àwọn ni wọ́n ṣe ń táwọn ọmọ lò ń tiwa tiwa ni káwọn máa lò lọ káwọn fi ṣèbádà wa lọ agun lọ sí mọ́kà á lọ sí ájà lọ sí umura á lọ fi kẹ́kọ̀ọ́ ngbọ́lájú fẹ́ máa ronú àti máa ronú àtún torin méjì jọ torin mẹ́ta jọ abẹ́mìkọ́ àti à ń tó jọ àti à ń gùn o àti à ń wà o àti à ń wà yẹn wọ́n kà kọ́ àwọn bí wọ́n ṣe wà ní o àti ń jọ àwọn ìṣẹ́júṣẹ́jú láyé lẹ́yìn kí wọ́n jẹ nǹkan bí wọ́n sàkán sáré jẹ òjòjú wọ́n máa rori nítorí wọ́n máa rori torí pé èyí tá à lọ́wọ́lọ́wọ́ yìí nìsín wọ́n ti ń rori míì tí ó tún dáa jù yẹn lọ nígbà pléènì tí wọ́n tàn bàbá wa kọ́kọ́ ń gun pléènì jọ̀hún ìwé ìfẹ́ máa gùn ọ́ alá ọlọ́wọ́ jọ̀nà jọ̀nà tí wọ́n máa fẹ́ tí wọ́n máa ti gbàgbàgbàgbà bí ní wọ́n máa gùn gbà náà tí wọ́n máa pariwo tí wọ́n máa ṣe. àwọn pléènì ti ń bẹ ní ìsìn ìgbà tí wọ́n fẹ́ gbéra tí bá ti ń rìn lọ́jọ́ àrìn lọ́jọ́ fẹ́ gbéra yà slow parí yà slow yà dẹ́rìn yà dó tán kó yà fẹ́ gbéra nílẹ̀ fúnra ẹ̀ ńjọ́ àárẹ̀ ni ẹ máa ń ságbéra yọ ma sáré wúrúwúrú yọ ka gbé alẹ́ didi lẹ́ẹ̀kan náà ni bẹ́ẹ̀ náà dẹ̀ bá sọ̀ náà tọ́fẹ́ sọ̀ náà àdìjọba sọ̀ náà nà gbọ́ ọjọ́ ni. ní plane bá fly ní ìsìn ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka fi díẹ̀ mà bó ti bọ́ bó ti slow parí ọ̀gàrà ni yàrá gbẹ́sẹ̀ lélẹ̀ jẹ̀gẹ̀ lẹ́ẹ̀kan náà ọ̀tá ó tẹkinọ́lọ́jì ń lọ́jọ́júmọ́ ni àwọn ọpọlọ kan lọ́nà wá sí báwọn ẹnu káwọn ó ṣe ìwòntàn fún aláyé káwọn gbádùn tẹ̀lé ayé káwọn lọ wọ ná káwọn lọ káwọn àlejò náà ń tiwa. ilé náà ṣe láàárọ̀ yìí gbogbo ara ti jẹun oko ló láàárọ̀ ilé yìí sì darí òun láì sì jẹ ẹlẹ́kọ̀ọ́ mu kódà tí ìtò mu yẹn oko ni wọ́n ti mú wa tí ìtò mú un sọgbọ́ wọ́n kà pálọ́ yúdà ni ilẹ̀ ló hù ú mọ́kílá fẹ́ fàyọ́ ń bẹ̀ sọ́ọ́lẹ̀ jẹ́ pàwọ́ aláàmọ̀ ọkọ́ láàmà dà kárá ìjókòó múgẹ́múgẹ́ báyìí àti mọ́kọ́ tí mádà ń ti wọn wọn ò ní wọn è wálé bẹ́ẹ̀ bá fi tipátipá gbé mi wá sí àárín ìlú èpè ní ọmọ ṣẹ́ inú gbóhùn tí ọmọ gbé ní inú rẹ̀ máa dùn tó pé tó lọ ń dá wọn fún nìyẹn káwọn lè bá gbádùn tiwa. Mm kátó wá pé èyí tó ti alágbára yẹn wọ́n náà wà dúpẹ́ fún ọ. àwọn afáàní sàádàtú bẹ̀yìníkùn ìzá àdọ́rà àdákùn lè mọ́ọ̀tù tọ́lọ́ ń wí yìí yàní ìzá maradùn maradàlè mọ́ọ̀tù tí ààrẹ tọ́lákùn lọ́ bá ṣe ẹ̀yìn èèyàn ńlá ń sọ o tètè pé wáyà tí ikú gangan bá wá dé ikú ebi kú bá ti dé gangan èyí ọ̀kọ̀sọ́ àyè kankan máa o ẹ ń bá ti rí màláìka kú kò lè sọ há mọ́ nígbà tí iye gbólóhùn tọ́lọ́ ń dá fọmọnìyàn pé yọ sọ láyé bá pé bá fi ń sọ̀rọ̀ yìí inú tọ́lọ̀ ń dá páàsọ̀ láti ń sọ bá ti ń sọ yẹn ní ń dín ní ń dín ẹni tí ń fi tiẹ̀ sọ dáadáa ń dín ẹni tí tí fi tẹ ẹ sọ́ra kàràkà dáradára tí fi ń kọrin tí fi ń wúra wòro òun náà ń dín ìjọba dìpọ̀ pé kọ̀sọ́ hámọ́ tí ọ̀rọ̀ sísọ bá pé ṣáájú ọjọ́ ọkú kódà bó jẹ́ pé oṣù kan ló lò nílẹ̀ ká sọ hámọ́ tẹ́ pé ọ̀rọ̀ tí a kádàrá fún pé yọ́ sọ láyé tọ́wá yìí sọ pé ìbá àlọ́dún kan nílẹ̀ kò ní tọ́wọ́ pé ọjọ́ pípé ọ̀rọ̀ ó bá ṣáájú lílọ ẹ̀mí ìbá àlọ́dún kan nílẹ̀ ká sọ̀rọ̀ mọ́ ńgbọ̀rọ̀ bá wá tán tí màlẹ́ka kú wá rí pé iye wọn dá fún ó dín dín ó kẹyọ kan tí ó sọ kọba àlekí ọlọ́ba ní sẹyọ kan fún gbogbo wa yìí kó ṣe ní la ilaha illallah. ọkọ̀ ẹ̀kọ́ fẹ́ rú pé nókù pé ọkù wọ́n tí ó sọ ọwọ́ àwì tán òwò kan yọjú sí garari gbẹdọ́ o ti parí o ti ní ayé rẹ pin o ọ̀pàdé nù òde má ti kú ní máa mókù mi máa sunkún ó ti rí ní tí ò rí rí yóò máa sábàmà pé aaa kó sì ti ṣe dáa báyìí ṣe dáa báyìí ṣe dáa báyìí ah n tó ń rí yìí ayé ò sì gbé lọ mọ́ allah akbar kebir ń jẹ́ àbárí ọlọ́run sí lọ́jọ́ orí fún wa. amina ọlá ní ọlọ́run. ìyẹn ni pé hinaliwasiya nígbà tí ẹni náà tí wọ́n rápẹrẹ wípé ikú fẹ́ dé tó sì ní àsọlẹ̀ tí ó sọ ó sì bá lójijì yìí ẹ̀yin ẹ wo ètò ọlọ́run ńgbàtá yà sọ̀kalẹ̀ ọlọ́run ní tí ó bá dédé dé àsìkò yìí fẹ́ yèèyàn ẹ jẹ́ kí àwọn tẹ́ẹ̀sà sọ́ọ̀lẹ̀ ń fún kọjá méjì níjọ́ tí ẹrú yìí rìnrìn àjò méjì náà ni àwọn káfírí jẹ́ kẹ́yìn mọ̀ pé ọlọ́run máa mà ní ọlọ́run máa plan rẹ̀ bẹ́ẹ̀ ni ṣé gbogbo ní ní tàǹsí láyé yìí wà láì plan ọlọ́run ni ẹ̀ ń jókòó nù wa lórí ẹni yìí ó ti plan rẹ̀ kúrí ẹni láti jókòó lọ́gàgà àsìkò yìí lónìí ẹ̀ ń fàgà jókòó ibi aplan rẹ mọ́ nìyẹn o tún lè dé ń bí lónìí ntọ́ba kù tọ́lọ́n tó ń plan fún ọ ló kù tó tún máa ṣe pé àdá kankan ṣe lẹ́yìn ọlọ́run o jàmá wàláì bá a ṣe fẹ́ bó ṣe fẹ́ ká ṣe là ń ṣe yìí ààrẹ lè ṣe mí bẹ́yìn àgbà lẹ́rọ̀ bí ẹgbà lẹ́rọ̀ kọ́lùjá máa ṣe dáadáa méjì nìkan jẹ́ njọ́ tí sẹ̀lẹ̀ ọ̀sẹ̀lẹ̀ méjì náà lọ́lọ́run ṣe ọlọ́run wa ní dàwa adiliminkum tẹ́gbẹ́ láàrin ẹ̀yin mùsùlùmí bá lè gbé fẹ́ mú ẹ̀jẹ̀ ọjọ́ ń dọ́gba méjì ẹ̀rí kọ́lọ́n sàwọn náà ló ń dọ́gba mùsùlùmí kàtọ́ rí pé ọjọ́ ọkù ń tó bọ̀ tó a ní ẹbí òun pé láwájá wa tàmàdò wa àwọn tẹ́ni ń ti mà tẹ́lẹ̀ pé ó ń dọ́gba ni kì í sẹ́ni tí wọ́n ti ká jìbìtì mọ́ lọ́wọ́ síbẹ̀ nìkan bá fẹ́ la àlèkè àmọ̀ nígun ẹnìkọ̀ọ̀kan wa yìí tí ó sì dérú ipò yìí só lè pè wá sáàjàmbá ẹ̀ rí sáàdójú owó mọ́ lọ́rú rí ha àfa bó ṣe dùn mọ́ lọ́wọ́ yìí kó jẹ́ pé àmọ́ kírun àmọ́ pàǹgbáwẹ̀ àmọ́ sígbà àmọ́ sàǹgbàtọ̀ ọlọ́run kó rọ̀ owó mọ́ ti ìdílẹ̀ kéèyàn sì lè ṣàfọ̀mọ́ ti ń bẹ́ẹ̀ ha a tó sì ní rí kọjá tọ́lọ̀ ń bá kọ mọ́ ọ ẹjẹ́ wa tún ṣe sí o kò dá o ìyẹn nísìnyí ẹni tó wà lórí pé ọfẹ́ làlẹ̀ kíámọ̀ tó sì mọ̀ pé òun fẹ́ sin tí a sọ yìí tẹnu ní kó ronú pé ta lòun ó pé o ẹbùn pé lábàjẹ́ ẹbùn pé tàmádò tí a máa pẹni tó mọ̀ pé kì í so ń dọ́gba wa bá ẹni ẹ máa lọ ẹ̀yin gan. wọ́n ní àgbàtà ètè rí ọ̀rẹ́ yín tẹ ní àpè wá lábá ní àpèlé náà wá hàn ó ní ẹ máa lọ ẹ máa lọ ha ẹni ńlá àlìkíámà ni ọ máa lọ ha ah, ọlọ́run má jẹ́ kí ara padà sí ibú o a máa dìjú kò sẹ́ni tí ọ̀fẹ́ náà owó a máa fún ni wọ́n fowó rán ọ síyàn o sì jó ń bì í bí bá ń gbà fúnabájá owó sẹ́rẹ̀ rí ẹ bá ń gbà á lẹ̀. sì jókòó lé owó olówó ó lóun bọ̀ náà ó fi di pé wọ́n mọ̀ yí pé ò ṣe é fowó rán ẹ̀kùn wọ́n ní sí ká fi rán wọ́n lọ́jà ó ní ẹ má fi rán ẹ bá ń kú ọwọ́ nígbà má tó dé màá wá gbà ẹ má fi rán wa o àkọ́dá fún ọba òun. ó tún bẹ̀ wọ́n torí ọlọ́run ẹ dákun torí ọlọ́run o. bí ẹjọ́ lọ ẹ má kó fún ẹjọ́ ẹ má kó fún o kí lọ fẹ́ kí lọ fẹ́ dà kí lọ fẹ́ dà lẹ́yìn kádàrà ó lè dà nǹkan kàfi tó bá fẹ́ dà kú dàrí ó kù. ìyún bá ń láàrin ara wa nìyẹn àwọn akara ní mẹ́ngẹ̀rì grom bẹ́ẹ̀ bá wá rí ara yín tòsí ẹ pẹ̀lú mi náà tẹ́kù bá di dọ̀rú tó di pé túláàs ẹ̀yìn ẹ̀lẹ́bẹ̀ lómìnira jẹ́ yìí nígbàwo ni o ní ṣe sí i pé ini anton dorapton filẹ̀ adi tẹ̀bá sí nlé fasọ́ba ti kó musibatu lè mọ́ọ̀t ikú dẹ̀ dé lójijì ẹgbọ́wé ẹgbàdo àkàtì yorùbá máa ń ṣe palọ́dọ̀ ń jẹ́ akú bí aṣọ wá wà hmm. àdúrà ńlá ni wọ́n jẹ́ akú àtànà yorùbá náà gbà pé kú wà wọ́n á tọrọ lẹ́ẹ̀dẹ̀ pé ọlọ́mọdé akú àtànà wọ́n jà kú síbi tí aṣọ wa ò sí yẹn ni pé ikú ń bẹ lódodo àmọ́ bí màá tún fẹ́ kọ̀ náà kó jẹ́ pé ibi tí wọ́n rí pé ah, alihamudulilayi ó sì dá báyìí ọlọ́run jẹ́ àtàn rẹ̀ àmín ọlọ́run jẹ́ àtàn tí ọmọ bá yanjú ọmọ ti dèèyàn ibi tí fẹ́ kí wọ́n dé wọ́n ti débẹ̀ ẹ̀sẹ̀ ọlọ́run ti rọrùn fún wọn alihamudulilayi kíkú tó délé yóò máa wò pé tó bá dé báyìí ọlẹ́lá ìdáhàmdù ní máa fà á tí wọ́n fi máa ń pe àwọn ọmọ kalẹ̀ máa bá sọ̀rọ̀ ẹni pé àwọn anábìyàn náà máa ń ṣe bẹ́ẹ̀ tí n bá lọ tán kí lẹ́ẹ̀ máa ṣe torí lọ́dọ́jú mi ẹ̀ ń ṣe dáadáa báyìí ẹ sọ ń tẹ́ máa ṣe fún mi tí n bá lọ tán ó sì ní àní ṣe nǹkan míì àní ṣe nǹkan míì irú òbí báwọn tó bá táwọn ọmọ bá kó wájú ẹ̀ tán yóò dúpẹ́ fọlọ́hún kò tó ọlọ́hún bọ́bá ti yá mo ti ń retí bí nǹkan bí n bọ́ dáadáa ló kù èyí ti dà báyìí ọlọ́run ti gbogbo ó dé lẹ́vù báyìí. ẹ wà mú méjì iná tí ì bá sara yín tẹ́pẹ́ nínú ìrìnàjò ló bá ka yín mọ́ tàbí súnà wúmà ẹ̀dá méjèèjì dò tàbí súnà wúmà ẹ̀dá méjèèjì dùn ó mímbáàdì sọ̀láàtì kọjá ìrun ìrun èwo ìrun asiri torí pé ńlọ lájùlọjù nínú àwọn àrùn torí kíni ó ní ìrun tó yẹ pé ọ wà akarabu lílé ìjábá ti dùn á pé èèyàn máa ń ṣàdúà ní gbogbo ẹ̀yìn irun gbogbo ẹ̀yìn irun la máa ń ṣe tọ́lọ́ sì máa ń gbà á àmì ètò yá jù tó súnmọ́ jù tẹ́pẹ́ gbígbà rẹ̀ ọ̀tọ́mátìkì ni ẹ̀yìn àṣírí ni. pàápàá jùlọ ẹ̀yìn àṣírí ìtijọ́ jímọ̀ ẹgbẹ́ àdìsí sọ yìí wà pé tó bá di ẹ̀yìn àṣírí ìjọ jímọ̀ kí kálukú wá jókòó káka sọ́tò káfí kọ̀ọ̀kan lẹ́yìn àṣírí ìjọ jímọ̀ ànábì ní káfíta kàyẹn yóò fi sọ wa di jímọ̀ tí ń bọ̀ ọlọ́run fi sọ wa di jímọ̀ tí ń bọ̀ ọlọ́run di jímọ̀ tí ń bọ̀. ọ̀dọ́ ọlọ́run fi sọ wa ni. èyí tó máa dìdàkú tó máa dìdìkú dì mọ́ra tó máa kókó kúkú mú tó máa jẹjẹkújẹ kí ọ fẹ́ fi dà tí ìyálàyà ntọ́ fẹ́ fi dà ń wò sínú kùránì sínú àdìsí. twenty ale aliko de tun a simbi to tun a fɛ fi ne to fɛ fi ne gaba pe meji lamɔn litafu dili n bɛ a bi bɛ kɔ. bɛɛni. pe nafe. nafɛ wa aza nafɛ bali ayi huma anfa aza wa anfa. nin da ka. èyí e wúlò e èyí wúlò lafi mutafu dili wa ipe eléyìí wa wúlò ju eléyìí lɔ Lati jẹ nǹkan. láti sọ́ra pẹ̀lú àdúà kò tún sí nǹkan kan mọ́ lẹ́yìn ká pọba tó ní wá tọ́tún wá lè ṣe kínní yẹn débi ká sọ pé àdúà dáa ju kínní lọ rárá bóyá ẹ ti gẹ́ẹ̀tì mi ah, kọ́lọ̀ ní ìmọ̀ ah. gbé kalẹ̀. àgbọ̀n ah, kankan mi à ń tẹ̀lé yín fa. àyàfi bẹ́sù bá tàn yín gbà ń tàn yàn tíyàn bá ní psychologically tíyàn bá pé lẹ́dà tẹ́pẹ́ làákà ìta fún ó pé ntọ́mọnìyàn kò wá ma alif kò ma arafi kankan nù kí o ọkàn dájókòó pẹ̀lú àǹfààní bọ́lọ̀ ń fún lọ́pọlọ tó pé wà láìkò ní sóògùn psychologically tí ìbá jẹ́ pé orí ẹ̀ bá pé tó pé tọ́pọ̀ ni pé orí ọ̀pọ̀ orí ọ̀pọ̀lọpọ̀ ọ̀fẹ́ kan pé ah. àsọmọ kan ológì lọ́wọ́ àlọ́pọ̀lọ kálukú. kíkẹ́ ta ni mo fi ọba tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra níbẹ̀rẹ̀ àìsàn ògùn mọ́ wàhálà ìkọ́ kéwúkọ́ fún mi kéwú tí mo kéré bẹ̀ wàhálà níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ní asla kì í ṣe kéwú ọdún ṣe kan méjì rí o amọ̀tẹ́bí mà gbogbo bí mo ti kéwú kò sí mọ́ sóògùn bẹ́ẹ̀ káàkó bẹ́ẹ̀ àwọn ni a sọ pé ògùn ọ̀dà ah. rárá masidari gan ni àbàṣe àṣe àṣe dojú ẹ̀ masidari ni ṣùgbọ́n mo máa ń ronú mo máa ń ronú tí máa ń lọ títì tí mo rí àti ẹmúra dáadáa inú káàtó fáìn tí a bá ń lọ tí a jẹ́ bí ọmọ wé ìwà wé ebe ṣé yìí sóògùn lílé ìgbà yìí ọkọ̀ ojúmọ̀ rẹ̀ ó sì dè èèyàn bẹ̀ wọ́n ń sanwó oṣù fún sóògùn lè yí ìsìn kí ni wàá gbọmọlẹ̀ lẹ́kì máa ṣẹ́ ọ́sọ́fù fún pé èkó ẹ máa bọ̀ London ẹ máa bọ̀ o ń a ń gún sẹ́ńjọ́ yẹn o. nígbà nì. bọ̀tí mo ti máa ronú yẹn ń wọ̀ yá ronú mi kọjá sókè díẹ̀ pé ṣé gbogbo àwọn èèbó tí wọ́n ṣe aago ṣe tẹlifíṣàn ṣe mọ́tò yìí tí ń rọ tán tí ń tà tí kálukú wọn owó tí èèrà yìí sọ́ọ̀bù ni àwọn eléyìí ẹnìkan wá ń lo àkújá àánàkùnmọ́lá alhamdulillah الحمد لله الحمد لله رب العالمين ra ọkọ̀ lọ́wọ́ òyìnbó ọwọ́ ń lò ó ó lò lò lò kọ̀ wá fẹ́ lò mọ́ yọ wá tà á fẹ́nìkan ó sì á lọ wá ọṣẹ tí fi fọ̀ kí wọ́n fi rà á. mọ́gàn mọ́gàn náà. ní màá ronú gbà náà. mọ́gàn. tí ti tẹ̀lé sàn gbà ọ̀pọ̀lọpọ̀ ní mà pé n tí wọ́n ń ṣe kí mò ń wò n tí mò ń wò jìnnà lára tẹlifíṣàn gbà náà mo máa wò yí pé ah, òun ṣe jókòó ọkùnrin ni àbá ọkùnrin ni bó ṣe ń fò èbò tí ń fò èbò tí ń fò èbò tí ń fò èbò ẹ̀kọ́ tó kọ́ ní màá fi ń sọ̀rọ̀ yìí sẹ́ni ní fi kéwù tó ní sọ̀rọ̀ báyìí ní ìsìn wọ́n sanwó fún un wọ́n fún lówó pé ní ṣe fitafitafitafita wọ́n sá ọgbọ́n rọ̀ fún lówó báyìí sẹ́mi lè sọ tèmi kí wọ́n yẹ fún lówó báyìí. ànàkùnmọ́lá. irọ́ ni gbogbo irọ́ ni gírí tí má ti àtàjà fún mi ní ọ̀sẹ̀ kan tọ́jẹ́ orí mẹ́tàlá ní àkójọ tábà tí a ń jọ tí má ti àmú kan lọ ń bẹ ìwé ilé ìlú ti jù dàbọ̀ yìí ìsára mẹ́tàlá náà sì lélẹ́yìí báyìí. ànàkùnmọ́lá. ṣùgbọ́n ńgbà lọ́wọ́ ah. ti àbá ń ṣe ní ìbá ṣiṣẹ́ kì bá ṣiṣẹ́ ìgbẹ́ lọ́wọ́ agbésà ń gbáta nìyẹn tí n bá wá fún àwọn èèyàn míì bí ìgbé oṣù aláǹfààní pé à agbéni agbéni kíní yẹn ìdí yẹn ó fún wa o iná àrò sínú pé ìgbé ìgbé wá gbà á yọ ní tí wọ́n bí wọ́n ti gbà ti káàkiri yẹn ṣiṣẹ́ gan o máa ronú pé kò ṣiṣẹ́ fẹ́ mi. <laughs> àsọ́nà ah, fẹ́ fi sàánù mi ni wàláì tẹ bá rí èèyàn kan tó gbọ̀ ju tasutasu lọ kí ló fi ń tasu ló dàmí mi wí o kòkòrò kan ní ń tasutasu o pé ọgbọ̀ ju tasutasu lọ ní ẹ̀ máa so yẹ́ máa wẹ̀sẹ̀ tí ó ti gọ̀ parí tẹ́yìn rẹ̀ bá lọ́rọ̀ ẹ mọ́ wulẹ̀ bá fà mọ́ ọlọ́run ti bá yín mú n tẹ́ ẹ mú débi pé ń lọ nǹkan dúdú jẹ yẹn ebi ti bá rẹ̀ díẹ̀ díẹ̀ yẹn. ti lukudi. alóde kanjo ni abápàdé ẹrú ọlọ́run kan bẹ̀ wọ́n sọ fún wa pé àwọn ti síkì tipẹ́ pé ah, ẹ má bínú àwọn àti àwọn síkì tipẹ́ ẹ pẹ̀lú ọlọ́run fẹ́lẹ́ láfi àsásàdúrà fún wọn. síbẹ̀ wá máa pe ọmọ wọn ní àpò sọ pé ó tẹ bàbá ẹ yóò tẹ ọdún yóò mẹ́ta máa bó ṣe sọ̀rọ̀ yẹn pé oníkẹ́ ó sì lọ́mọ yẹn máa rí bó ṣe sọ̀rọ̀ yẹn ẹ ó ló ti tẹ ọdún mẹ́ta ní àkí ló ń ṣe wọ́n ẹ oníyàgùnlẹ̀ àjẹ ara ló fà á ó ní gbogbo ohun ti jẹ ní ló fà á ọjọ́ kú ọ̀dẹ̀ tí ì pé ní máa wọ́n mọ́ gbé ìwọ́gbọ́n tó báyìí ẹ bá ti rọ́dà yín bá ti ń lọ dúdú jẹ ẹ má ṣe nǹkan kan pẹ̀lú ẹ̀ mọ́ tí ó ti hàn rẹ̀ lé mọ̀ gbogbo kí ẹni máa ní ìfakọ́sàn lọ́jọ́ iwájú kìbọ́lọ̀ yìí dámọ́ sí ẹjẹ́ yàn múra sí ẹjẹ́ múra sí káwù tẹni tí ó sẹ ó yẹ̀yẹ́ ó níbi wọ́n rí nàmọ́ à ń sọ yẹn òun tó wa máa ń tó ń lò tó ń sì máa ń tọ́ gbẹ̀yìn ẹ̀ tí òun sàsì tọ́bẹ̀jọ́ tí ó sì kankan lẹ̀ tẹ́ pé lẹ́yìn rẹ̀ pẹ́kìrì kan nǹkan láti gbé ẹgbà nǹkan kan kí àjọ síyàn. <laughs> pé tọ́ ń dá rẹ́rì tọ́ ń dá kù yìí tọ́ ń dá èmi ọgbọ́n náà ni orílẹ̀ ànábì ọlọ́run ní ọlọ́run bá àdégbélá ní wá máa láàrọ̀ súlì náà ilé ìbàdàn àgbélé mobil ẹnu tí wàá ní pé nǹkan báyìí ò dáa ó ti tán bá lọ dá ń tiẹ̀ múra sí i àtàwọn bàbá àgbà ń kókó ọlọ́run ní kẹ́ wọn wọn lè ní a má sọ fún tí ọba gbọ́ wọn lójú náà ní ọ̀sẹ̀ wa balẹ̀ sí. yẹyẹ náà tù. ẹ̀yìn asiri ni o ẹ̀yìn asiri gbàdúrà rẹ̀ pọ̀ bàbá bàbá ní máàdùn yàrá bí ọlọ́mọ ní kẹ́ wọn. nígbà ayé wọn kò sí ń tàn lẹ́yìn asiri ló lè yín wọn kò sí ń tàn. bí lẹ́yìn asiri ẹ̀dí bàbá máàdùn kò sí ń tàn. dùmọ́gírí bí ẹ̀ lè yín wọn. gbogbo ọjọ́. eyín ni ọkọ sí i máa bẹ ọdụlagbara ọlágbára pọ bẹ́ẹ̀ pọ ọlágbára níwọ̀n bẹ́ẹ̀ pọ sí máa fi sàárà àti ń di ọtán ẹ̀rọ ayé nìyẹn àdúà wa sàdákà ìgbà ń bọ̀ nu mọ́tò ní ìsìn bàbá fi ọ̀rọ̀ kan hàn mí wọ́n sọ fún mi ní bí ọ̀sẹ̀ kan sẹ́yìn wọ́n wá mú tíra gangan wá nu mọ́tò mo wá kà nísìn mo kà tẹ̀ mẹ́ta màá tún kà fẹ́yìn ní ìsìn tẹ́tùmọ̀ ẹ̀gbọ́n sìn ẹ̀yin tẹ́ bá mọ kéwù ẹ̀ nífẹ̀ẹ́ kí n ntẹ bá máa kí ẹ ní ẹ má wulẹ̀ tu lẹ́wì. ẹ mọ ọ̀rọ̀ náà wọ́n ní àsádakọ́ wàlí ìsánù ilẹ̀ lìfukọ́ra náà amukana. àsádakọ́ wàlí ìsánù ilẹ̀ lìfukọ́ra amukana fàyínà lìdáàlì ka tàṣírọ̀ àjíbá lìdáfọ̀ èlìbàláhi wàlẹ̀ àyìn wàsáàrì lè ha sídì ẹ mẹ́tùmá ààrẹ̀kùnmọ́lá mútútà mútútúkà pé a ah, Allahu Akbar kẹbí tí ọlọ́wọ́ bá lékẹ́ ọláòfin ma ọ̀pọ̀ èèyàn nìyẹn tí wàrà fi tó báyìí asádàkọ̀ sàrà àṣìṣe wàlì ihsan ilàlè fukara àti ìmáa ṣe dáadáa sí àwọn tí ó ní tó wa má amùkànà báyìí owó tó bá ti rọ̀ ọlọ́run tó má amùkànà ọlọ́run dá ọ lẹ́yìn tó ní pọ̀ máa fi pípọ̀ sí ọ dá ọ fún ẹntẹ́ ọ dá ọ fún pé ìwọ̀n tó wọ̀n sí ni máa sí bẹ́ẹ̀ ọ wá dá ọ fún pé ìwọ̀n tó ní náà ó kéré gan máa sì wọ̀n náà àsádàkọ́ wàlí ìsánù ilẹ̀ fùkàrà má àmùkànà sàrà ìmáa ṣe dáadáa sáwọn èèyàn sàrà ní ká fúnyàn gbà ìsàn ni pé máa ṣe dáadáa sí wọn lọ́rọ̀ ẹnu níṣesí ní ìbálò máa ṣe dáadáa síyàwó rẹ sọmọ rẹ yíyàwó rẹ ọmọ ọlọ́kọ rẹ jọmọ rẹ ọmọ ń bàbá rẹ ẹ máa gbọ́n tí ó bí o jẹ́kọ̀ rẹ ọmọ níyàwó rẹ. sọ̀ǹgbọ́ mọ̀sẹ̀ ọlẹ́ mọ̀sẹ̀ rẹ̀ ẹ̀dẹ́gbẹ́ lóhun àfọ̀sí kóòtù ọlọ́run eléyìí fọ̀sí kóòtù ọlọ́run tọ̀hún fọ̀sí kóòtù ọlọ́run. Ah, ah. Ah, ọmọ bíi tí wọ́n fọ̀ sí yẹn sá. iṣẹ́ wọn ayé o. wọn gba lọ́ọ̀yà ń bẹ̀ yẹn. Ah. wọn náà fọ kóòtù ọlọ́run ọlọ́run mú ọ. o tó ń fẹ́ yín. ọlọ́run ah, mú ọ ẹ ẹ jọ lọ́wọ́ mú ná. Ah, tani ọgbà ọlẹ. máa fi wàrà máa fi wàrà máa fi wàrà tí wọ́n lọ sin ọ̀dà pé ẹjọ́ ẹ má bínú ẹ dákun ẹjọ́ ìmọ̀ ni jẹ́ wọ́n mọ̀ léyìn ààrẹ ládùúgbò nínú ẹbí nínú òjò nínú jàmá mọ́jú wọ́n mọ̀ sọ wọ́n mọ̀ pé ah ẹ̀hàn náà níbẹ̀ ṣe wo yẹ. ìsàn ìmọ̀ ṣe dáadáa sáwọn èèyàn máa gbọ́n tí ó bì wọ́n ní fàyínà lẹ̀ fàyínà lidhalika tàṣírán àjíìbàn fàyínà lidhalika tàṣírán àjíìbàn wọ́n ní ta wílẹ̀ méjèèjì yìí ó ní kó máa lapa lára àwọn tá a fẹ́ máa kà yìí lọ́nà tó fo làákàyèrò ó ní kó máa lapa lára tá a fẹ́ kà á lẹ̀ bíi mẹ́ta yìí lọ́nà tó yẹ pé ìlapa rẹ̀ lára wọn ó fò làákàyèrò ọ̀nà àkọ́kọ́ ìdáfo ni bàlá àdánwò tó yẹ pé wọ́n ti kọ́ mẹ́ẹ̀dá pé òun ló ní jàmáà èèyàn rìn ó fẹsẹ̀ kọ àdánwò rẹ̀ ní ọkọ̀ọ̀kọ̀ lu yàn àdánwò ni ọ̀kadà jẹ́ wọn mọ́lẹ̀ àdánwò ni ẹnì kankan kò fi sí ọ́ wọ́n ti kọ́ fún bọ́ọ̀lù yẹn ó dẹ̀ ní wàlẹ̀ àìn wàlẹ̀ àìn wàlẹ̀ àìn àti ojú tẹ́ pé ojú wọn ni tábàrí ntọ́dà yìí máa nǹkan wọn bàjẹ́ ni jama anabi lọ sọ bẹ́ẹ̀. sallallahu alaihi wa sallama pé àwọn ojú kan ń bẹ tọ́lọ̀ ń dá sáyé pọ́ǹsì lójú ojú yẹn. àbá àbá tẹ̀lé fi wo nǹkan báyìí ó di wẹ́lú. wọ́n láyé ọ̀dà wọ́n ní ayé ọ̀dà kò ní tọ́lọ̀ ń dá bẹ́ẹ̀ tọ́ba tó ń dá fi tòkè ọ̀dà. béèyàn bá bí èèyàn bá kéwú tí kéwú ò tí yé tí bá ń wo gbogbo ẹ̀ pé náà láṣẹ ìhà láṣẹ ìhà ah, yóò tún sọ lẹ́ẹ̀kan sí ọlọ́kù sẹ́ mẹ́yìn bá máa rà fi kà tọ́ máa tú sọ́tì ìmọ̀kéwòde ẹni tí èèmọ̀ lílo rẹ̀ tí ò ti sẹ̀ ojú ẹ̀ rí. ẹ máa sọ fún àwọn èèyàn kan wípé ẹjẹ́ ara yín ọba alẹ̀ ọmọ yìí ìdùnnú wa ni kẹ́ ẹ mọ kí ó bẹ́ẹ̀ ṣe mọ yìí ìdùnnú wa ni oríire wa ni oríire àwọn àgbàlagbà ni àmọ́ bò lẹ̀ ṣe ní ṣe kéwútẹ́ mọ̀ ẹ́ ní bíléèdì tí ò ní pépà tẹ́ ju àpò kẹ́sì máa ka ọ́ bá pè ní gbogbo gbà ìpín òpò yìí ẹbí esísẹ́ bí ọlọ́run ẹ̀yin lẹ́sìtẹ̀ ẹ̀yára yín ọbalẹ̀ àwọn èèyàn àwọn sàábé wọn ò gba kí lẹ́nu ànábì nìkan wọ́n bára lẹ̀ bánábì gbáyé àwọn àṣẹlẹ̀ ojú wọn ti ń ṣẹlẹ̀ títù rẹ̀ tí ànábì ń tu ojú wọn nífi ń tu ẹ bára lẹ̀ tẹ́ ẹ bá kán jújù tẹ́ ẹ bá lọ kán jújù wọn ò ní gbé ìgbàgbé yín. Eh kẹlẹ́bà rí yín kẹlẹ́bà rí yín gbogbo ohun tí ẹ̀kẹ́ fẹ́ nu sọ lè bá ń sọ lè bá ń ṣe kẹlẹ́ pẹ́ kẹlẹ́ mọ̀ pé ẹ eh, eh, ẹ fẹ́ lónìí ó sì ní jẹ́ nǹkan pẹ́. àníyàn rẹ̀ la fi sọ̀rọ̀ ọlọ́run ní èfi lẹ́yìn ibú. ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì tó nǹkan kankan lẹ̀ ẹ̀ ì bímọ kalẹ̀ ẹ̀ láyà kalẹ̀ ẹ̀ kọ́lé ẹ̀ ì ẹ̀ tí ì ní tó lè bàjẹ́. ẹ ṣe bùlàbùlà. àáfà kan lọ́jọ́ kan ó ti pẹ́ o ọ sábẹ̀ mú àbúrò rẹ̀ nímú pé òun sálẹ̀ gbọ́n rẹ̀ òun lè lù ọ́ lọ sí ọ bá ń tọ́jú àbúrò ọ bá ń mú bá wọn àbúrò bá sọ fún jọ́kẹ́ wípé àáfà sẹ́pẹ́jì lu dáyé lónìí ẹ sì fẹ́ jáde ẹ máa jáde lọ tí ẹ bá bá ọmọ yín lórí ìbánu ẹ pé ẹ kó máa lè lóhun ṣúgà já tó máa jòrí bá nùkẹ́ tó dé sẹ́yìn pé ìgbà tí ń ká òun ọmọ tí ọmọ yín dáa náà yìí náà tí a jáde àbá àbẹ́wù rẹ̀ ni o láìsọ ọmọ ọdẹ kò lóòdé mọ́ láìjọ́ náà yóò ti nà mọ́ pé àbára àwọn òní náà mọ́dákù mọ́ bínú wọ́n jọ máa wọ́n rí ó lè mọ̀ kó lè ṣe bẹ́ẹ̀ ẹ̀yìn ní tó yẹ bàjẹ́ ẹ̀ranjú wọn wọ̀n yà ọlọ́ọ̀kù sẹ́ wọ́n lọ iná rẹ̀ fi ní nǹkan yìí ah, ọlọ́run bá ní kọ́ gbogbo wọn máa ń ṣe wọ́n fi laburú ṣe wọ́n bá ní kọ́ wọn máa ń ṣe torí àfẹ́ kí aráyé máa sáfù kéwú dára tiwọn pé ọmọ àwọn òní kéwú torí pé èyí kan tó kéwú níjò ní ẹ̀ máa bẹ́ẹ̀rẹ̀ òun tó kéwú níjò ní ibi ọba já ò dáa àfẹ́rù nǹkan báwọn. kò ní ma ní orí tiwọn mọ́ nǹkan kan tí ó bá yẹ pé yọ kọjá orí ẹni ó ṣe lọ bòmí à sọ́ra fún ni ọ̀kan náà mo wá ra mọ́tò lé gbé wá lé gbé láàárọ̀ yìí máa ń sọ pé oore oore ṣerú kan náà mo ní àwọn oore kan bẹ tẹ́ pé oore ni wọ́n bí that ṣùgbọ́n àwọn oore kan bẹ tẹ́ pé oore mùtàádìyà ni wọ́n oore wálídà oore tẹ́ pé oore ní fọlọ́ọ̀rẹ́ ṣùgbọ́n tó máa bímọ mí lẹ́kẹ̀kẹsẹ̀ mo ní ọ̀wọ́ pé yìí fi ọjọ́ àárọ̀ kéwú yìí ẹ̀sìn kankan mi máa kéwú ẹ kéwú tán ẹgbọ̀n mọ́ lẹ̀ lárúbáwá ẹ̀ ń kẹ́kọ̀ọ́ ń bẹ̀ ẹ̀ tí ì parí ẹ̀kọ́ ni wá ń yọ mọ́tò yìí mo ní oore tí ó bì í ó ju bó ṣe jóore fẹ́yìn lọ àṣẹṣàn pé ìní ẹ̀yìn ṣe tẹ́ fi ń lorú eléyìí lẹ́nu mọ́mọ́dá yàn pé ọmọ tó náà kí ó ní òkè sáámú.